Oya I go go Oshodi for your case. I go slap Agbero for your case. I go call MC Oluomo. I go report all of them for your case. Yo, eh, eji belebe, eji tẹni ọmọ irú òdà ká má parọ́ tẹni kọrin hmm, ó ń gbìyànjú níwọ̀nba tiẹ̀ wọ́n fún wa láwọn orin you know I go call MC Oluomo àmì mi To bá share me àgùkọ́ Baba god Baba god ni máa pè sọ́ra yìí ẹ̀ ẹ̀yìn tẹ̀lé ọ̀rọ̀ tá a báyìí abala lórí títí kàṣíkìnì ká jáde láti lọ gbọ́ sáwọn èèyàn ní fún wa ṣe báyìí lọ́sẹ̀ yìí hmm. ohun tí mo ní fún wa lọ́sẹ̀ yìí orin àwọn artist tí mo ti fún wa lórí ètò yìí ni Simi àti Tẹ́ni tábáníkà wò síra wọn tábáníkà gbé ìyẹ̀wò tálẹ́yìn tó mọ orin kọ jù tálẹ́yìn rò pé ó mọ orin kọ jù nínú Tẹ́ni àti Simi ẹ wo ẹ kára gbóhùn táwọn èèyàn ní sọ nípa àwọn méjèèjì à ń bọ̀. Yeah, I like I love Tenola. Tenola, I love the, the pattern of Tenola music. The music have meanings. Only meaning. Only ní orin yẹn ní mí ní sí àwọn èèyàn up. yes the melody ẹ àwọn àtàwọn beat ẹ yẹn feel like it. tí bá wà ní traffic gan sef onímọ̀ like my gbọ́ ní mọ́tò tí bá Simi ni o nítorí pé tèmi bá ń gbórin Simi ó máa ń wú mi lórí ó máa ń dàbí pé mo wà ní another entire another world tó yẹ pé wo mo máa ń ronú ni torí orin ìfẹ́ tọ́mọbìnrin yẹn máa ń kọ ó máa ń wọ̀ mí nínú ọkàn gan-an torí ẹ̀ mo ṣe like ẹ̀ nothing else. Um, tí bá ní kí n mú ẹni tó morin kọ jù nínú Simi àti Tẹ́ni ah mi ò ní lè mi ò ní lè sọ torí pé kí ni gẹ́gẹ́ bí Simi ti máa ń pera ẹ̀ Simi máa ń pera ẹ̀ ní one take goddess ṣóyè yín one take yẹn dẹ̀ mean pé kò kí ń ronú so much láti kọrin akọ̀tì ẹ̀kọ́ á dẹ̀ make sense ni ṣùgbọ́n Simi ó jẹ́ songwriter ó jẹ́ ẹni tó máa ń kọrin lẹ̀ ẹni tó bá dẹ̀ jẹ́ songwriter á ti wo orin yẹn very well á tún rò tún rò tún rò lẹ́mẹ̀ta sí many times títí o máa fi get correct this thing so tá a bá ní pé òkè èèyàn tó mọ orin kọ tí orin yẹn máa jẹ́ ìjìnlẹ̀ tó bá ti tó máa wà of good standard èèyàn lè mú sí but pé òkè èèyàn tó mọ bọ́yẹn entertain èèyàn jù máa mú tẹ́ni tẹ́ni is an entertainer. tẹ́ni mo like wọn nítorí pé wọ́n mọ orin kan. one may club on the moon dancing to is it much way. It's not much way. I wanna be a fortress. If wishes were roses, is it much way? It's not much way. She ọmọ ọba ni mí, mo tún wọ ranṣaka ti ṣẹ̀ṣẹ̀. Ṣèbọn ọmọ ọba ni mí. Ah! Àwọn méjì ló ń kọrin bọ̀ orin wọn yàtọ̀ àkọ́kọ́. So mi tell me tẹ́ni you ń kọjú sí mi lọ, mi lè ní sí mi mo ń kọjú tẹ́ni lọ. Cause ọmọ ìjọ ń kọrin ní sá. ṣé kí n máa mú lẹ́yìn kọ̀ọ̀kan ẹ má yọ̀ ṣe é sọ níbo kí n ti bẹ̀rẹ̀ sí ní mo ẹ sími sími sími sími bẹ́bí sími Jeremy Jeremy.